إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولا تشرك بالله شيئا فإن الشرك ذنب لا يغفر الله تعالى للمشرك إذا لم يتوب قبل ayyamut fashirku huwa akbaru dhunub wala hunaka wahidu ala al-ardi yaqbalu Allahu ta'ala amalahu illa idha lam yushrik billah wa idha ashraka ma Allahi aw لم يكن يؤمن بوجود الله فضلا عن وحدانيته فعمله غير مقبول عند الله وهو يوم القيامة يدخل النار ويكون في النار خالدا نعوذ بالله من ذلك ọpẹ́ ni fún ọlọ́run ọba alékẹ́ ọlá ọba tí ó ṣe àánú èmi àti ẹ̀yìn pẹ̀lú ṣíṣẹ́ wa kù lórí ilẹ̀ ní mùsùlùmí àwọn ń bẹ ọlọ́run ọba alágbára olùmọ̀ tí nkankan kìí bá lójijì tí nkankan kìí bá lẹ́jà fún kó mọ́ ṣe wá ní kéfìrí láíláí kó gbé wa jìnà sẹ́bọ kó sì gbé ẹbọ náà jìnà sí wa mo jẹ́rìí pé o nìkan níjọ́ sí tọ́ sí ní tòdodo tọ́ sẹ́lò ní ìbú ti wulẹ̀ kó ma mo jẹ́rìí pé olóró òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa wa sallam sí gbogbo àgbàlá ayé láti wá jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé ọ̀kan nínú ìjẹ́ àánú ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi pé ó jẹ́ ká mọ òpinya tàbí ìyàtọ̀ tí ń bẹ láàrin ìmọ̀lọ́n àti àìmọ̀lọ́n lọ́kan ṣáájú dídé ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam àwọn òjíṣẹ́ ti wá pàápàá jùlọ bẹ̀rẹ̀ lórí ànábì wa Nuhu alayhi salam ànábì Ibrahim alayhi salam ànábì wa Musa alayhi salam ànábì wa Zakariya yáhíyá tó fi wá lórí ànábì wa Ìsá ọmọ Maryam aléyìí musalam wọ́n wá ń júwe ìjọ kan ṣoṣo ọlọ́run kò sí tí wọ́n wá sọ tàbí tí wọ́n mú wá tayọ kamọ̀ lọ́n lọ́kàn gbàfí Ìsá ọmọ Maryam kú lórí ilẹ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ látara ìpè yìí àwọn kan dá ẹ̀sìn rú wọ́n gba ìròrí àwọn táṣẹ ń bẹ lọ́wọ́ jọ náà àwọn róòmù táwọn ògbàpọ̀ kan lọ́wọ́ wọ́n sọ lọ́ndí mẹ́ta lọ́kan máwọn èèyàn lọ́wọ́ tí wọ́n tó àárò páwọn ń láwọn èèyàn wà tí wọ́n rúpa wà lójú ọ̀nà ọlọ́run lọ́kàn ṣoṣo ìlà ṣìrìdímẹ́tún kọ̀lìlà àyàbí àwọn èèyàn péréte àwọn èèyàn wó ń wẹ́ tọ́bá ní ṣìrìdímà wọ́n kéré wọn tún lágbára àwọn wọ̀nyí tárọ̀kú lè mọ́dùnà wọ́n gbé gbogbo ìlú ńláńlá jùlẹ̀ wàlbìláàdì àtàwọn ìlú kéékèèké hastal kọ́ríyà kódà tó fi débi àwọn abúléko wọ́n gbé jùlẹ̀ wọ́n sápò ń bẹ̀ wọ́n wá lọ mú àwọn ààyè nínú igbó àtinú aginjù àtàwọn inú ihò àpáta ibẹ̀ ni wọ́n ń gbé nítorí pé kí ni wọn ò fẹ́ bá àwọn èèyàn ṣe ẹbọ tí wọ́n sì rò kójú ọ̀nà mọ́lọ́ọ̀lọ́kàn làwọn wà gbogbo ẹni tó bá tako tí ń lọ láyé ìgbà náà yóò fi kú sí ìrìjẹ wọ́n tó wá lè mọ́ pa kíákíá tí a máa ń fìyà jẹ tọ́lọ̀mí wá bójú wólẹ̀ tó wá rán ànábí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam láti dá ọmọ ẹ̀dá ọmọ nìyàn àtàlìjànúgan padà sí ìmọ̀ ọlọ́ọ̀lọ́kan sí ànábí lọ́wọ́ tó pèsè tánàbí Ibrahim pépè sí títí tó fìdórí ànábì Ìsá ọmọ Maryam wípé ìbúdúlọ́ha ìbúdúlọ́ha wala tushriku bihi shay'a ẹ máa sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ẹ má pa kankan pọ̀ mọ́lọ̀ nínú ìjọsìn kí a tẹ́lọ ọlọ́run fún ọba ànábì náà sallallahu alaihi wa sallam tàwọn ará alẹ́ rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sàhábà tí wọ́n bá lùgbà kó má dájúwọ́ lórí àwọn wọ̀nyí ó kárí gbogbo mùsùlùmí àgbàmà ayé pàtà lẹ́yìn eléyìn ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin olùtẹ́sí sí alápọ̀nlé ẹ̀yẹ́ ká bẹ̀rù ọlọ́run láti ní gbogbo kájínà tẹfẹ́tẹfẹ́ tẹfẹ́tẹfẹ́ kájínà sí à ń pè ní ẹbọ gbogbo ọ̀nà tí ẹbọ rí kó gbà wá yọjú sí wa tàbí táwa fúnra wa kò lọ́nà oníkàbìjìnà sí ká mọ́jẹ̀bọ́ yọjú sí wa bèlé pé yóò dọ́dọ̀ wa káwa náà mọ́rin ìrìn táàtì kó ẹbọ lọ́nà nítorí ìkíni gbogbo ẹnikẹ́ni tó bá lo ilé ayé yìí tó wá jáde láyé lẹ́ni tó di ẹbọ ọmọ ẹrù rẹ̀ ni ò ní rí àánú ọlọ́run ọba gbà bútúlẹ̀ kókèrè mọ̀ yóò máa bẹ ní abẹ́ ìbínú ọlọ́run yóò bá ọlọ́run ọba pàdé wàhúwà ààrẹ ìlọ̀gbọ̀n lẹ́njẹ́ mùbálágọ̀ ìbínú tó ṣe bí ni tó bù háyà wà láyá ń kò fèrè láhùn bẹ́ẹ̀sì ni ọlọ́run ọba lọ kò ní forí jí ó ń tọ̀ àbádá láìláì ọlọ́run kó mọ́ṣe wà lẹ́lẹ́ mọ́ àwọn èèyàn wa náà ọlọ́run bá ní yà wọ́n ya ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú Islam àkórí wa tò ní òní gbé àṣẹ́kò tí ìyé wa bẹ́ẹ̀ làwọn àròkó ti yé wa àṣẹ́kò ṣe kí ni kì yé wa rárá akàrùkú yé wa ní ojúṣe àwọn onímímọ̀ tàbá gbọ́gbà àwọn onímímọ̀ kìí sàwọn medical doctor àwọn dókítà tí ń ṣiṣẹ́ abẹ àbá àwọn apò ogun apáṣe ogun tá ń pè ní pharmacist àwọn kọ́ọ̀ là ń wí o kìí ṣàwọn ẹnjìníà o àwọn onímọ̀ ìjìnlẹ̀ ń pa ẹ̀rọ àbáwọn onímọ̀ ìjìnlẹ̀ táwọn sí scientist kìí ṣàwọn là ń pè láàpá o kìí ṣe àwọn oníròrí bá ń pè philosophers ni o kìí ṣe ìmọ̀ kankan nínú gbogbo ìmọ̀ táàgbóyè rẹ̀ àyàfi ìmọ̀ wó là ń sọ ìmọ̀ ṣẹ̀ríà ìmọ̀fin ẹ̀sìn lọ́yà tó ṣe lọ bóyá international law ló ṣe o international lawyer ní o gìníkan law gìníkan olóyè nítorí ọjẹ́ ìbá adájọ́ kìí sàwọn là ń sọ àwọn àfà àwọn owó ń pè ní àfà alladina indahum ilmi tawhid àwọn tó ń bẹ lọ́dọ̀ wọn ìmọ̀ ọmọ ọlọ́run lọ́kan tàbí ní tawhid هؤلاء الذين عندهم العقيدة aha. ìndahu ilmu akídàtí sọ̀híhà àúláhí ìndahu ilmu al'akídà sọ̀híhà àwọn wọ̀nyí làwọn tó ṣe pé ìmọ̀ ìbá ń pè ní ìgbàgbọ́ tó lálàáfíà asàlìmà tó sí làkúò níbi nùkùsọ́n àni nùkùsọ́n níbi àbújẹ́kù tí ma wọn mọ́kànlá nípa ọlọ́run àwọn yẹn là ń pè ní alìrúlà máa tàn sálàyé ya yakúnù ìndà alìmì ìmò fíkì ó ṣe é ṣe kárẹ́ nìkan tí ìwọ̀n fíkì ń bẹ lọ́dọ̀ rẹ̀ wà ń sú ìlà a ní sọ̀lá wà ní wà ní zaka yóò jí ìbù mú bá bàbá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìrun ààwẹ̀ zaka kò ní gbójú òkè tí ó fi máa méjì wá lórí gbogbo ẹ̀ wọ́kọ́ ni láyẹ̀ kúrò ìdáwò ìlúlà àkìdá asọ̀hìhà ṣùgbọ́n ṣe é ṣe kó mọ́ ní ìmọ̀mọ́ lọ́kan ẹ̀lẹ́mìnira ṣe bó mọ́ lọ́kan ó mọ̀ lọ́kan ìdínà dábìlẹ̀ ráàfáà tí wọ́n láàfáà ní o ẹ́ẹ̀rí lóòrù tí ó tún lọ́dì yóò gbé ìpèsè lọ sórí ìta tó bá ti fún dàárọ̀ òun ni ó tàájú fún wa kíhàn àṣùbá tó bá tún wá kíhàn tán kọ̀bùlíbà àdí tààmà sí sùjúdù sáháwí bẹ́yàn bá ṣàṣìṣe náà gbogbo ẹ̀ ni ó ṣàlàyé ṣùgbọ́n kò ní ìmọ̀ nípa àkídà àwọn tí máa kí ìdáwà yẹ̀ ní àwọn agbàlérò ní pẹ̀lú àwọn akúlàmà pé ojúṣe wọn ni iṣẹ́ wọn ni tọ́lọ́wọ́ ó bèèrè lọ́wọ́ wọn láti máa ṣàlàyé ìtààmọ̀ sí alìkímánù bílà kan ṣoṣo ọlọ́run ilmu tawhid ìmọ̀lọ́run lọ́kan wọ́n gbọ́dọ̀ máa ṣàlàyé fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nìmọ̀ yìí ó jìnà sí ìrìnàwó jìnà sí ṣùgbọ́n ó lè máa ṣàlàyé àwọn nǹkan ẹ̀sì tí àlàyé náà èé sábà kún lórí ìmọ̀lọ́run lọ́kan ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ṣe kèfèrí ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ míì àlàyé àlàyé wá tí àwọn wọ̀nyí bá kọ̀ jálẹ̀ láti ṣàlàyé àkíkọ̀ òdòdó tàbí pápápá àtọ̀hìdì fáwọn èèyàn ìmọ́lọ́lọ́kan àwọn èèyàn ó sì di ẹlẹ́bọ wàhún láàyè ṣọ̀rọ̀ wọn sì ní fura mọ̀ fáwọn ṣe mùsùlùmí àwọn ti wà àmà pàápàá àwọn àtàà nínú mùsùlùmí àzọ̀àmẹ́ wàlìmòlú wàlìmọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ mùlú àwọn ọba àwọn ìjòyè alìmọ̀rọ̀ àwọn ọmọ ọba tẹ́m̀pẹ̀ ní prince pọ̀lùpọ̀lù àti àwọn olórí láàrin àwọn mùsùlùmí àwọn wọ̀nyí ewu ẹbọ ó wà lórí wọn nílẹ̀ Yorùbá yìí wọ́n ní bùkátà sí ká ṣàlàyé fún wọn gan ju àwọn ọmọ ìjọ lọ torí pé àwọn wà ní ipò àṣẹ tí wọ́n máa pàṣẹ wọ́n wà ní ipò táwọn èèyàn ń retí ìdarí lọ́dọ̀ pé kí ni ká ṣe àti àwọn kùbàrá àti àwọn àgbààgbà inú ìlú wọ́n bùkátà sí àwọn àlàyé yìí kódà abẹ́ẹ̀lẹ́ sọ pé ju àwọn yòókù lọ nínú àwùjọ lẹ́yìn wọn ló ṣẹ̀wá kan alẹ́ hukama àwọn ọ̀jọ̀gbọ́n nílùú àwọn kan sọ̀rọ̀ ni ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yóò nílapa lẹ́ni àwọn táṣẹ ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n fẹ́ pàṣẹ wọ́n wà pàṣẹ ní ọ̀rọ̀ ọgbọ́n táwọn mú tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọgbọ́n yìí ọ̀rọ̀ ẹbọ tí ó fi wọ́n náà ni ṣèdúgbà ayé ànábì gan sọ̀rọ̀ tánàbí tó ní ọgbọ́n tẹ́yàn ní tí òbí mọ́lọ́lọ́kan tí fi ń ṣe òòsà abùjáhàdì nílé aláìmọ̀kàní àwọn náà rí nàìjíríà bó ti sọ̀rọ̀ mọ́rọ̀sẹ̀ jẹ́tún pé mọ́sọ̀sẹ̀ kó sí lórí youtube ìrígbà tí a kọ́kọ́ Lagos Ìbàdàn express road tí wọ́n ní lójú pópó ńgbà náà pé tí wọ́n bá lọ tètùtù sí lóró ìbàdàn àti tèkó ọkọ̀ òní mọ́ kò ní tíjàmbá ọkọ̀ mọ́ lójú pópó níbẹ̀ wọ́n sì ní kí wọ́n lọ ṣe tùtù ẹni tó sọ̀rọ̀ yẹn pòfẹ́sọ̀ ni o ibi tí ìwé pín sí ìwé parí bẹ́ẹ̀ bá ti gba phd kò sóyè náà ṣùgbọ́n bọ́ ló wá pín sí tó bá ti di professor an appointment àtúnwáyàn pé a ah, òtún ah, lẹ́yìn tó gboyè ìwé pé ó tún ti wá ṣàwọn ìwádìí ìjìnlẹ̀ tó tún fi tọ̀gá olóṣọ̀yẹ̀ àwọn tí ó wá professor kẹ̀kẹ́ tàbáwọn míì tó tún yàtọ̀ sí iná ni rárá ètùtù kí ó mú ohun kí ó dáwọ́ jàǹbá ọkọ̀ lójú pópó dúó bí kò ṣe ká kọ́ àwọn awakọ̀ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa lo ọ̀nà alábala méjì tí wọ́n fi ní máa wá gbọ̀tún yọ gbòsì yọ torí pọ́nà náà tuntun gbà náà tẹ́lùmí bá fẹ́ ya ọkọ̀ sílẹ̀ yóò gbọ̀tún yà àsìkò yẹn ni ẹ̀nà bẹ́ẹ̀ lọ́bẹ̀ wọ́n kàn lárí mọ́ra wọn ni gbóòrò wọn ni àà ẹ̀rọ ṣètùtù sí ògbónù ní bínú ẹni tí ò rí ìrìn rí akìgbé ẹmọ tó wà wájú rẹ̀ inú tàn tí wọ́n tí wọ́n fẹ́ ẹnu ara wọn pa tó fi bẹ́ àwọn jẹ́ wà ń di ẹmọ lórí tó wá bẹ̀rẹ̀ sí gbé ahá àtàkìgbì tó bẹ́ẹ̀ dá ó ti ṣe òṣẹ́mú ń bẹ́ ah, ó sì ti pààyàn nínú tàn ìdíjẹ́ ní máa dojú gbáadé nílé ẹlẹ́mu tí ò bá sẹ́mu ń bẹ̀ àti ẹ́ sọ débẹ̀nù fẹ́ tí ò bá mọ̀ ahá ẹmu tí ò bá lẹ́mu nú àìyí síjú rẹ̀ lẹ̀lẹ́ ẹlẹ́mu wọ́n máa dáadé ni akèrùgbè tí ọ̀bá lẹ́mu nú gbogbo ẹ̀ wọ́n máa dáadé ni kí ló fà á wọ́n níjọ́ náà tó ń kọjá lọ ní báwò yẹlé ẹmu nígbà tí ń kọjá lọ tẹ́sìmọ̀ pé èṣù lẹ́yìn ìbejì rẹ̀ èṣù gangan ọ̀dàrà nínú tàn tí wọ́n ní àwọn Yorùbá wọn ní máa tẹ̀lé èṣù ní ló wá gbóhun kẹ́ṣẹ́ pé àwọn èyí wọ́n mọ̀ kó iyán rẹ̀ kéré òun ní ẹ̀kiri pọ̀ wọ́n ò tí ẹ̀fẹ́ mú lọ bèèlé pé wó pé kó ọgbà ẹ̀ẹ́n inú bá bí ó wọn lórí lọ nínú pa wọn ni tó wà ní òwe àkàwé Yorùbá ó gbogbo ẹ̀kù látò ní lọ gbogbo gbá tí ò bá sẹ́ni tí ò ríran rí ahá wájú rẹ̀ tí ò ni ó wà ríran ẹwòye ọ̀nà Nàìjíríà nìkan ọ̀nà Kano bẹ́ẹ̀ bá dé Kàdúná ẹwò Àbújá ẹwò bí tọ́nà yà sí tó pín bèèyàn bá dé dà ẹwò bí tí ó yà sí hmm? tẹ́yàn tí ẹ̀dẹ́ ẹwọ̀ náà lú tí ó lọ ọ̀nà gbogbo wọn lẹ́ẹ̀kan ní ó gbogbo wọn tọ́kọ̀ wọn òfin ní mo bí eléyìí kí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé ìwà mùsùà àbí àìmọ̀ kan àtàì lárò tilẹ̀ ní kéyà ló ń ṣẹbọ òun bọ kíní kan kò yé ní ògúnbẹ̀lẹ̀ fẹ́ bọnu oúnjẹ rẹ̀ ẹwọ tó ṣẹlẹ̀ sí ṣàgbótó olóò fẹ́ fún rẹ̀ kòkòsó nídi igi ayán níbo létí ìsẹ́yìn ní gbàjẹ́ náà bọ̀ wá sàlú ayé láti sàlú ọ̀run jẹ́bẹ́ wá ṣe kíni jẹ́bẹ́ wá tẹ ayé dó Ọbàtálá ni wọ́n ló sáájú wọn náà tàn àbí wọ́n ló mẹ̀mú yó lójú ọ̀nà kò mànà mọ́ kò mọ́ tọ́lọ̀ ní kí wọ́n wá sí láyé mọ́ Ọbàtálá lẹ́kúnlẹ̀ ń bọ̀ wọn táwọn ìlú kan gbé lárugẹ ó mẹ̀mú yó kò mẹ̀mú ìmọ̀bí agbọ́. Àwọn kan fẹ́ tí wọ́n bọ́ kèé ṣe tí ètò jaláàbí lọ́yọ̀ ètò wà látọ̀run ní ọgbọ́d. Oh, Inú kan rẹ̀, òun àtògún tí ní wá ọya ìyàwó ògún ni wọ́n ló gbà lọ rẹ̀ ní o. ń bọ̀ a ó lè ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láti kó wà yíò níbi tó jú làdé àwọn kan tó ń gorí òkè lọ́wọ́ láàrín lọ gòkè kan lọ́lọ́ ọgbọ́ bóyá tẹ̀síwájú ni wọ́n láwọn wá ní o bóyá lọ síwájú ni o ní ìmọ̀ tápàtà tó jẹ́ pé níjọ́ tí ìjọba bá fẹ́ gbé ọ̀nà gbábẹ̀ toríjọba lè dé nìsí a lè ríjọba míì tí ó sọ pé òun fẹ́ gbé ọ̀nà ìgbà abẹ̀yẹ lọ ọ̀kà tàbí lọ jáde sí ùgbẹ̀ padà ìṣojú yìí ni wọ́n fi kó dynamite sí tí ó fọ́ túútú gẹ́gẹ́ àwọn òkúrọ́ kan ṣe sọ gáà ìkẹ́ ah, alábòjútó kàrẹ́ wọn lè fọ́ kíní kan ṣẹlẹ̀ omi ó gbàdú wọ́n ti fọ́ ní ìsìn àmọ̀ rómi kankan kó sun jáde ooo àìmọ̀kan wàhálà òkúta tí wọ́n fọ́ òkúta tí bá fọ́ tí gbogbo ẹ̀ túká bẹ̀lú wo lẹ́wọ̀n àforí balẹ̀ fún mọ́ ìbéèrè ni o gẹ́gẹ́ bí àwọn gí ìrókò kan táwọn bàbá wa ti sọ pé ó làwọn ń bọ́ ń jọ láwọn àyè yìí pàtí wá kọ́lé sí ìrókò ń dà gbogbo igbó tí wọ́n pè ní igbó òrùn jọ jẹ́ ń pè ní gbóró sele ò gbọ́dọ̀ débẹ̀ bẹ́yàn bá débẹ̀ orò ó gbé ó mọ̀ ló ti bí àárín rándàbà òtù ní ìsìn títì tí mọ́tò lọ bẹ̀rẹ̀ àwọn àràbájọ́ náà tí wọ́n sọ òun ló ti gbogbo tí wọ́n tó lọ fi ìfúrú ẹlẹ́rí ìtàn ẹjọ́ ní èsì èsì ti jọ ní bẹ̀jẹ̀ ń bí arọ̀ ní tó wà ń bẹ̀ dọ́bù lẹ́yìn ọ̀nà alábala méjì ìṣojú gbogbo wa tá àtòjọ jókòó yìí ló fi gbé dànù òkúta yẹn yẹ kó fa katapila yẹn yá tàbí katapila àti ẹ̀dẹ́rẹ̀ ẹ̀rẹ̀rẹ̀ kó má ṣiṣẹ́ bí ò bá ṣiṣẹ́ bá ti rì rẹ̀ kú ni àgbẹ̀mí sí torí àwọn ẹ̀ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà míì tí bá kú ìbá kú

torí bí wọ́n pọ̀ àbá ní ọkúkọ nígbà ìmọ̀ kan hmm. ó wá gbẹ́wò tàbá wá bọ́ ní ìsìn tó dé gbọ́lọ̀ fẹ́ mọ̀ alọ́wọ́ kí ló padà ṣe yóò gbẹ́ kó tò ní tó ìlú wa AK-47 kò tó di lọ́wọ́ àbí mo sọ ní mútúbà jọ́nà mú ní ẹ̀tún bẹ́ẹ̀ fà ní ìpadà bẹ́yìn tàbá lọ bọ́ agbóná tó bá dára náà ẹ̀mọ̀ tó gbówá àwọn ìlọsíwájú ta ní ó padà ní ṣe ámì ní ìsìn sódìdì àti dẹ́kà rẹ̀ kó tó yìnbọn síbí tí a bá wà lápùrẹ́ wọ́n ballistic missile missile wọ́n kàn jù fún yóò fò gbogbo kò tó ó dénú wáyé agbóhùn gẹ̀gẹ̀rẹ̀ ní lágbára ó tó bí 8.7 ti tó lọ́bá lára rẹ̀ erin ní ẹyin jù rẹ̀ ní ó tàjẹ́ ti wáyé ló gbogbo ẹnu rẹ̀ sọ tó bá wà láyé nìsí tó jí lójijì yóò kú padà torí pé ohun tí ó gbọ́ kò gbọ́ rí kó tẹ̀ wá lọ jẹ́ àsìkò yẹn ni àwọn luxury bus ti dé tí wọ́n àtẹ̀ hàn yóò kú lójú ẹsẹ̀ èdè ohun yẹn kò gbọ́ rí ẹ̀yin ò ṣàkíyèsí ní ni wọ́n wá tí wọ́n ti fi fọ́ ustazi wa mùsàwákì nígbà tó ti Sudan dé tọ́kọjá ó bá ló mọ́tò jíyàn oníkàrẹ́ kọ́ oníkàrẹ́ lòun lọ oníkàrẹ́ lòun ní kìí ṣe kàrẹ́ kó tó wá pé príncipà tó wá gbé lálẹ́ pé ìkàrẹ́ lòun lòun wà wájú Central Mosque wọn recognize ẹ̀ ọ̀nà ti di two lane òkè tó fi fẹ́ mọ́ Central Mosque wọ́n ti fọ́ orí níbi jíyàn tó bá gbólógan dé gbogbo tó mọ̀ òsí mọ́ àwọn ilé kókó ló wà kò sílé kan tó ní kókó kò tí ẹ̀ lé yé tí wọ̀ yóò bẹ̀rù pé kí ló ń yí kó máa jẹun lórí fáànù lẹ́yìn òkà sí kí jẹnẹrétọ̀ wá dún I pass my neighbor. Tọ́lọ́lọ́lọ́lọ́ ìdẹ̀ ni ó bí ó dọ̀ alẹ́ ní pé kí ló ń pọ̀ ọkọ̀ tí ó pè sí jọ jẹnẹrétọ̀ bá kò dáàmù ó lẹ́lẹ́lọ́gbọ̀n ó làwọn mùsùlùmí èdè ìbò ànábì sọ̀lọ́lá abẹ́gbọ́gbẹ́ àwọn mùsùlùmí abẹ́lọ́pọ̀ ànábì kí ni ó fi bọ́ àgbò funfun bọ̀lọ̀jọ̀ abẹ́lọ́pọ̀ ànábì ẹ Ìgbà tó sọ fún bàbá rẹ̀

àwọn bàbá yìí lò hmm? iPhone àṣọ́ta <laughs> ah, àwọn oníwà nǹkan jẹ́ dédé bí bá pa àwọn bọ́ì pápá àwọn tí ò ní jẹ́ bí ká lọ gáràjì nǹkan kan ká mọ́ jáwó gbà lọ́wọ́ àwọn èèyàn káàkiri irú wọn wọ́n sáré lọ bẹ̀ torí màálù tí wọ́n bá pín nǹkan kan rèé tí ó parí tí wọ́n lù já mọ́wọ́ àwọn jàǹjà màálù kankan ìdí ó kó pátákó màálù sálọ ilé àti bẹ́ẹ̀ lọ ìyẹn ilé dájà alẹ́ ìjọ tí ń jà ọdí lórí ìlú olùgbé sálọ nǹkan fẹ̀fáwọn kan wà báwọn tí ní bá ti ń pa wọn ẹlọmọ sára àwọn obì ẹbọ àwọn boys àwọn tí ò níṣẹ́ ìjókòó gáràjì máa ń jà ń bẹ̀ kìí ṣe bẹ́ẹ̀bà kìí ṣe kan kí bẹ́ẹ̀bà bá bẹ́ẹ̀ lọ owó wádà òkọ́ ló ní mọ́tò kí ló ṣe ọ̀jẹ́ di orù ìjẹ́nlẹ̀ egun láwọn jìkú jàkà ọlọ́run láwọn bẹ̀rẹ̀ tó kọ́lọ̀ kún ṣàlọ́wà gbogbo tí mo ń sọ ìràtíkẹ̀ èyí wa nígbà àsìkò ìkéyàn kan tó wá lọ sọ pé dáà bàbá wọn ń ṣe lòun fẹ́ ṣe àà èyí ò ní ògóngó àìmọ̀kan ànábì Ibrahim tó ṣe ní pẹ́gbà tí wọ́n lọ kí ò sí wọ́n lù tí wọ́n tún ti kú onú ìlú táwọn èèyàn tún ti fi lúlẹ̀ ara àṣà náà tún ní lẹ́yìn ó di gbogbo ìṣàwọn ní ọkọ̀ kalẹ̀ ó pọ̀ dànù ó wá dẹ́yẹ ọ̀kan bí èyí tó tóbi jù àáké tó fi fọ́ òṣàyókù ó fi kọ lọ́rùn gbàjẹ́dẹ́ ta ló fọ́ àwọn òṣàyí ẹwọ èyí tó àwọn agbọ̀nyé pé lókè òun ló kọ́ wọn àbí alúhù ẹgbẹ́rẹ̀ lọ́wọ́ wọn ìǹkanú ya pèkó tí wọ́n bá lè fọ́hùn ló dáhùn ní ìsìn ọ̀rọ̀ rẹ̀ wá sọ gbọ́gbọ́n ó sọ lọ́gbọ́gbọ́ sọ wèrè kọ́ ó sọ àwọn ọ̀rọ̀ sọ

ìtó ṣẹlẹ̀ gangan nínú ìlú àwọn méjì péré ló àwọn méjì ló wà ní ìlú gbogbo ìlú tí bẹ láyé àwọn ìran èèyàn méjì ní máa wà ń bẹ ọ̀kan nínú àwọn ìran yẹn pín sí méjì ìran alákọ̀ọ́kọ́ làwọn ọlọ́gbọ́n ìran ẹlẹ́kejì làwọn òmùgọ̀ ṣùgbọ́n àwọn òmùgọ̀ ní máa ń àwọn ọ̀gá ajẹ́gba ní tí wọ́n pọ̀ táwọn ọmọṣẹ́ ní kọ́sí ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n wá pín méjì àwọn ọlọ́gbọ́n bú àtàwọn ọlọ́gbọ́n dáadáa ṣe á rí àwọn ọlọ́gbọ́n bú kò jẹ́pẹ́ ní bú làwọn àwọn ọmọ ronú báwọn ó ṣe tú àwọn èèyàn jẹ wọ́n ti wá ṣáájú àwọn ọlọ́gbọ́n tó jẹ́ ní eré wọ́n ṣáájú wọn dọ́dọ̀ àwọn òmùgọ̀ wọ́n ti wá lọ sàlẹ̀ ìbáwọn òmùgọ̀ pé àwọn ọ̀tá yín ní o ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n

fún ní gílòbù tọ́ọ̀ṣì láìtì kan ilé ni ń ta gílòbù kò mọ yẹ ṣùgbọ́n àtàn pé yóò rí gílòbù ríran lóko iṣu sì ní mẹ́wàá kò jọ lójú iṣu pọ̀ lọ́sọ̀ gílòbù 100 naira ń ta gílòbù náà lẹ̀ ní

ìpín ń dùn lẹ́nu wọn àwọn tí wọ́n ń bí ẹbọ tí wọ́n jó lórí ń bẹ̀ wọn ò ní fẹ́ jẹ́ káwọn àtẹ̀lé wọn ó gbọ́n torí báwọn àtẹ̀lé yẹn ló ń jẹ ti wọn àwọn ni ó dáwó màálù àwọn ni ó dáwó gbogbo ẹ̀ ṣùgbọ́n burú tó wá wà ń bẹ̀ ni pé àwátọ́ wá jẹ́ fún ìtẹ̀síwájú ìlú ní ẹbọn gan ní tẹ̀síwájú ẹbọn èyí mú tẹ̀síwájú kan wájú pé kó bà ní jẹ lọ níbo ni wọ́n ti ń ṣe mọ́tò Germany àti gbogbo kọ́ àti US ẹ lọ sí company kan ti ti ṣe mọ́tò bọ̀gún ẹ̀yí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run sàánù ọlọ́run fún alágbòye ọ̀rọ̀ ọlọ́run tí wà lẹ́lẹ́gbọ́ ọlọ́run iná na orílẹ̀ bíkà mi a nù ṣe kàbíkà ṣe a nà àdámù wà nà sáfìrúkà mímọ́ nà àdámù الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان على الظالمين ثم الصلاة والسلام على خير أمام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún الله ọba ọba tó ṣe wá mú ìṣòlùmí àtọ̀lọ̀kẹ́ àti ìdẹ̀ fún aṣíwájú ẹ̀dà tó jẹ́ Muhammad sọ́lọ́wà ẹ̀yọ́ èé ṣe táwọn àpá àfi ń ké tanta lórí ẹ̀bọ wọ́n fẹ́ràn wa ni o ẹ̀ṣẹ̀ tó ga jù lẹ́yìn lè ṣe ọlọ́run lórí ilẹ̀ ní kéyàn ṣẹbọ tọ́lọ́ fẹ́yàn bá pààyàn báyìí lójúkorojú ó mú àdá ogé orí ẹ̀ sí ìrìbọ̀ orí ẹ̀ má ṣe pọ́pọ́pọ́ àbó yìnbọn orí ẹ̀kàn tó ká kúrù ẹ̀ṣẹ̀ yẹn fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ju ẹni tó ṣe ẹbọ lọ lẹ́yìn tó wá ṣe ẹbọ wá bẹ̀rẹ̀ sí pín owó fáwọn èèyàn ó ń pín oúnjẹ ó gbẹ́bọ́ òsìlú tí ó só ní ó ṣe kí tí ó ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́run olórí ìlú lẹ́ni yẹn ẹ̀kọ́ pààyàn yẹn tó bá túbá tí ò bá ẹni tó pààyàn yẹn lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ẹ kò tí ìtò ẹni tó ṣe bọ̀ rẹ̀ bí ìtò tó ṣe bọ̀ ẹni tó jalè tó kọ́lé tó kó gbogbo owó tó kó gbogbo dúkìá sá lọ ẹni tó kó dúkìá rẹ̀ wá bẹ̀rẹ̀ sí pariwo ló bá tún fò tó kúnlẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ìdí ni pé ọlọ́run fúnra ara rẹ̀ tó sọ ní jẹ́ ẹ̀ṣẹ̀ fún wa tó jẹ́ ká dàmọ́ sọ wípé èyí tó tóbi jù ní ẹ̀ṣẹ̀ gangan lẹ́bọ̀ọ́ torí pálọ̀ ní innahu man yushrik billah dájúdájú ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run pínrí kọ̀dí harrama Allahu alayhi al-janna àlìjánà di ìwọ̀ fún ẹni bẹ́ẹ̀ láyé kò ní wà àlìjánà wà máa wà ọ̀nà ibùdé sí rẹ̀ nínú náà wà máa lè gọ́ọ̀lì mínà mínà sọ kó sí alárànṣe kan fún níjọ̀gbé mọ́ wọ̀ná bó kò sí ẹ tí ó lọ́wọ́ pé jáde ọlọ́run sọ ń bá aṣọ ìfẹ́ tó báyìí kò sọ fẹ́ tó ṣe ìsìnà kò sọ fún gbogbo ẹ̀ṣẹ̀ yókù ó lè mú ìdájẹ́ wá kí ẹ tó bá ṣe jáde ẹ̀gẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀bọ ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe rí lé ní láyé ànábì Músá nígbàtí Músá gun òkè lọ tí àwọn èèyàn lọ mú èrè màálù báyìí wọ́n mọ́ gidi màálù ní èrè wọ́n wá ń sí ẹ̀gbọ́n sọ fún wọn ní sọ́rọ̀tù bá kọ́rọ̀ ní ó ní yàkọ́ omi ẹ̀yẹ èèyàn ní ọlọ́ni wà ní kọ́lá múùsà lè kọ̀ omi ì ẹ̀ṣẹ̀ rántí nígbà tí múùsà sọ fún àwọn èèyàn pé yàkọ́ omi ẹ̀yẹ èèyàn mi ìnákùn zọlántún àǹfúsakùn bèèrè ọdìkúnmù lè ẹjìlá ẹ ti ṣàbòsí pẹ̀mí ara yín pẹ̀lú pé ẹ lọ mú màálù èrè màálù tẹmọ tẹfi góòlù tí ò bá pè ní wúrà tẹbímọ tẹ lọ́sìn ìnákùn zọlántún àǹfúsakùn bèèrè fàtúbù ilà bàárí ìkùn ẹ̀rọ̀lúpìwàdà lọ sọ́dọ̀ bàárí ìkùn ẹlẹ́dà ayẹ́ tó darí ẹwà mọ̀ tó ní kí wọ́n ṣe fàkótù lú àǹfúsàkún fàkótù lú àǹfúsà ẹwà mọ̀ para yí lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ìtúbà ń tọ́lọ̀ kẹ́ẹ̀tara yíyàn gangan ló lóore fún ilọ́dọ̀ ọlọ́run pa tábà ẹlẹ́kùn tẹ́ bá ti wá para yín gbogbo ẹ̀tẹ́ para yín tẹ́ jọ ṣẹbọ̀ yẹn pa nígbà náà tábà ẹlẹ́kùn lọ́lọ́run ó tẹ̀ wá gbàrùn ní pìwàdà yìí torígbà tí wọ́n bọ màálù tí mú sásọ̀ kalẹ̀ lábọ́kẹ̀ ẹ àwọn ọmọ ní ọlọ́run ní sọ fún wọn pé ẹ tó wá mọ̀ pé òun nídi ojú oríire ẹ mú ìdàkẹjọ para yín gbogbo ẹ̀tẹ́jọ́ ṣẹbọ̀ yìí ìgbà náà ni wọ́n tó gbà túbà yìí innahu wa tàwàbù rahim ṣùgbọ́n gbà tó wá dọ́dọ̀ Muhammad òfin yẹ mi ò tún lò mọ́ òfin tí mo kà fẹ́ lò ń bí ní pé ẹ mọ́ fara yẹn túbá ẹ sọ pé ọlọ́run àṣẹbọ mọ́ o láwọn ìlú àmì bẹ́ẹ̀ ṣẹbọ mọ́ ẹtún wẹ̀ rí àríwá bá kan tó jókòó sí wọ́n lájú dáadáa kó lọ wẹ̀ táwọn èèyàn ó kó jáàjù kọ́gbọ́n ó tún wẹ̀wẹ̀ fóun di mùsùlùmí ó ṣẹlẹ̀ dáadáa láwọn ìlú kan lẹ́yìn bá yóò àbàbá yẹn lọ tún wẹ́wẹ̀ ní wọ́n jẹ bọ́ wọ́n dé àná gbogbo ọba mú fúyẹ́ fún wa nítorí náà ẹ̀tọ́ ẹgbẹ́ ẹgbọ́n èyí tó bá jẹ́ nǹkan tó fúyẹ́ ní ewu tọ́lọ̀ ní kí wọ́n ṣe ń dà Mùsá kò tó forí ẹlòmí ní ìbẹ̀lẹ̀ agbára àwọn bàbá wa wà ìní ní kò sí agbára àwọn bàbá wa kankan di ẹ̀lọ tó bá jẹ́ bẹ́ àwọn kó ti sọ ní túbà tó lọ ẹ̀kọ́ ọmọ sọ́ni àwa ló yẹ ká mé ègbó lẹ́rú kìí ṣe ègbó ló yẹ kó mú wa lẹ́rú sáájú àwọn ẹbọ tá ṣe òṣà tá ń sìn yẹn ló lágbára ń jọ́nà gbogbo òṣà bá bọ́ ègbó mélòó la mú lẹ́rú sáàfin ní ọgbọ́n gbà náà òyìnbó mú jígí wá tí wọ́n pè ní glass a wà kóra wa bí èèyàn mẹ́wàá fún gíláàsì kan ọba ìlú ni wọ́n fún gbogbo àwọn ìjọ yóò àmọ́ bẹ̀rẹ̀ káyé tí ó sọ́lẹ̀ rí àwọn ọmọ gíláàsì káyé tí ó kẹlẹ̀ ìdárí wọn nígbà ẹ̀kan náà lè sọ gbọ́dọ̀ wó lẹ́ẹ̀mejì kan wà tó wọ gíláàsì ẹ̀rù ẹ̀rù dà tó bá ti wo gíláàsì lẹ́ẹ̀kan ọmọ ẹ̀rù kan wá yóò wá lo ogun yóò dì mọ́ra yóò àbá àwọn tẹ́ ń gbẹ́bọ sórí ìbàbẹ́rin kó wá jẹ́ tó ní ẹbọ wọn èrú ẹbọ wọn ti dà wọ́n ti wá jẹ́ àwọn ìwọ̀n ti jẹ́ ìwọ̀n ìkankan ló kọ́ ló jẹ́ ẹbáta ìwé ládépò ọmọ àdánwò sí àgbà akéwì láàrínwájú adépọ̀jù kan ẹ̀rí pé ẹnìkan wà mẹ́ tó máa ń gbé ẹbọ lọ sí ìgbìgì ládépò ìpátá ni ó sáàtù hmm, kúyẹ̀ sọ́rì kejì ládépò ọmọ àdánwò ìwé kúyẹ̀ ní kejì ládépò kúyẹ̀ ó sáńlé wá ń gbé nù bó ti di pátá sílẹ̀ tóbìnrin ẹ̀bá ti wá gbé pèsè wá sí ìdíjì yóò rí jọ́ kejì pé wọ́n ti jẹ́ ó wá rò pé àwọn ayé wọ́n ti gba ẹbọ òun kúyẹ̀ tó sì sá lọ nígbó ní wá ń jẹ́ ìjẹ́ pé ó ṣe wọn oúnjẹ mi tó ti dé lónìí Tọ́lá ń bàbá àwọn primary school mọ́ rántí àwọn owó tí wọ́n kó nú ẹbọ lẹ́yìn tí wọ́n kàkùrù yìí sí ẹka ní tàbátí àdásí kówó sápò ẹ̀lọ náà kódà àwọn tí wọ́n tún jẹ́ pàtà dáadáa àwọn adìẹ tí wọ́n wọ́n jẹ́ ń jí wọn lọ́wọ́ jẹ wọ́n ó lè wọ́n lọ kù sí tí ó sì wọ́n inú tí wọ́n wà dùn pé ah, àwọn kan ti wá kẹ́rẹ́ ẹ̀tùn mọ́ gọ́gbọ́n ní àwọn ohun èlò wa kò sótórí àdùkù ọlọ́run bá dé kí ọlá sọ pé gbogbo ẹni tó bá ti ẹbọ tí ẹ̀bá wọn jẹ́ mùsùlùmí tó bá wọn kópa ọ̀nà tí mùsùlùmí lè gbà bá wọn kópa pé mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ ó dùnnú sí ó sì tún bá wọn lọ bẹ̀ ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó dùnnú sí kò bá wọn lọ bẹ̀ ó dùnnú sí ṣùgbọ́n kò ṣe kí ni kò bá wọn lọ bẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta kò dùnnú sí ṣùgbọ́n bá wọn lọ bẹ̀ bàbá rẹ̀ tí ó lé nítàn ah, gbàtí wọ́n sọ pé ìlú ó lọ wájú ó náà láti lọ ṣe ìrọ́ nípa kó wò lónú sí ó ti dúró sí torí pé ìlú tó wọ́n sọ pé yóò mú wá yẹn ó gba nǹkan yẹn gbọ́ ìdùnnú rẹ̀ náà sì ní kí ìlú lọ wájú àwọn ọ̀nà mẹ́ta ti mú mọ̀ yẹn gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ bá ti bá wọn kópa náà ni yóò fi bá gbogbo ṣe ìyẹ̀jẹ̀ tìrìbọ́lọ̀ ń sọ fún ànábì pé láìín aṣọ́ tààlà yàgbà tọ́nà amẹ́lù tó bá ti ṣẹbọ gbogbo tí ààrẹ bàjẹ́ irun tó kí àwẹ̀ tó gbà gbogbo ẹ̀yin bàbá fẹ́ báwọn tó pa àtẹ̀yìntẹ́ bá túbá tó kú ó jóye jóye gbogbo ẹ̀wọ̀n ṣàlàyé ogún tó bá jẹ́ mùsùlùmí yóò máa béèrè lọ́dọ̀ àwọn àfá alákìídà ṣé lè bẹ́ẹ̀ sì mú sí òbá mu ṣé lè yóò bẹ̀ẹ̀ sì mú jẹ́ ìwọ tó lọ mọ́kà nu wọn gbogbo mọ́kà rẹ ti bàjẹ́ àbí tó bá lè lọ mí lókù àwẹ̀ tó gbà ọkàn fẹ́ fi panú àti òǹgbẹ ni ọlọ́run ní ìdámọ́ ìdí kùránì sọ nìyẹn o mẹ́yìn yìí ṣìrìkì bí láfàkọ́ ní ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ti ṣe ẹbọ pínrín ìnáwọ̀mọ̀ yìí ṣe kìtì ìgbìlá ẹni tó bá ti ṣe ẹbọ pẹ́rẹ́ ànábì ọlọ́run sọ fún ànábì wípé la'in ashrakta tó bá jẹ́bọ́ ṣẹbọ́ láyá ẹ̀bà tọ́nà àmàlù dájúdájú gbogbo ṣẹ̀lẹ̀ ti bàjẹ́ ọlọ́run sì wá ní aláṣẹ ìdànù àbíkẹ́yàn lọ túbá kó ronúkúwàdà gbogbo àwọn ọ̀dọ́ ajẹ́ mùsùlùmí tó rò pé o fẹ́ rówó kan àti kìíní kan gbà mẹ́ pé àwọn pín 10 naira fún ọwọ́ pín 20 naira fún ọ ti náà sáà bó ti náà tán èyàn ti náà tán àwọn kan jẹbọ tí wọ́n jẹ kàn gbẹ́ jẹbọ ògbòdì sọ́nà ojú pàtàkì tí mo lọ mọ́kà ní 2017 mo sọ 18 náà mo sọ tí wọ́n dé mọ́kà tí wọ́n dé jíjọ́ tí ń sọ pàtàkì tán èṣù onífúnmi ló ń jẹ́ ilé wọ́n ní kó kùtà ìsápò padà mo sọ̀rọ̀ ẹnìkan lẹ́kọ̀ọ́ tó kó wá lé sí òpẹ́ tó kú láàrin yóò fẹ́ wá mọ́kà mọ́ àwọn mí ìtàkù wọn ní lọ́sọ̀ pàdìsáàmì ìjọba bí mọ́kà wọ́n jókòó sí mìíràn pé oúnjẹ ìṣìlá wọn jẹ́ ilé àwọn olè rẹ̀ lókò mọ́kà wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ngbà ìfẹ́ bá rántí tó náà gbogbo nǹkan wọ̀n ní ìtànjá ṣe tán ní láti jẹ́ ká kún òmìnà náà lọ́nkó ṣọ́ra wa ẹ kó lé wa ẹ ò bá jẹ́ ẹmọ béèrè ẹ̀yìn yá wá

ẹ̀dẹ́ òkè ọ̀rọ̀ sápọ̀ mbẹ̀ ní abẹ́ lọ ṣàdúrà mbẹ̀ mẹ́tírájú òṣè ṣàdúrà mọ́ òdìdí òkè kan lẹ́ti fẹ́ lọ ṣàdúrà òkè tí wọ́n padà kọ́ gbogbo ẹ̀ aléwà láyé alémọ́sí láyé ìjọba kan lè dé ní ìṣẹ́ fẹ́ kó tẹ́lì kan sílẹ̀ yẹn àbí wọ́n fẹ́ kọ́ mútọ́ pàkì sílẹ̀ wọ́n fọ́ gbogbo dànù àwọn ọmọ òfin ẹ̀ níwọ̀n gbé ní kan jọ lọ́wọ́ àtàwọn tó bá lè tó bá lè kà tàn àwọn ẹni bá kọ́ lẹ̀ wọ́n ní gbólówó àwọn mi bí tó bá yẹn ìyá fẹ́ wà láyé àtẹ̀bàbá fẹ́ wà láyé bí gbogbo bí ilẹ̀ fún lórúkọ orúkọ ìyá ń bẹ̀ nísìn kí lọ ń ṣe ń bẹ̀ ṣójọ tẹ́ ń ṣe lánà ń bẹ̀ gbogbo ibi tẹ́ẹ̀ máa sáré pé ibi ní àwọn wíńdé ń dílé ah, sáré bẹ̀ mọ́ ní ìfìyín náà ti wà wọ́n tẹ́ná sí gbogbo ẹ̀ láàrin kí àbẹ́ tó látọ̀dá nǹkan ojú tí tó fẹ́ jalè tó fẹ́ gbà kan láwọn rẹ̀ àwọn àfá ẹlẹ́bọ tún wà ọdún ó sọ pé kò ṣe kankan ẹlọ ṣe torí olè láwọn fẹ́ jà àwọn àfá ìlà pé ní àfá jàkà ọ̀jẹ́ di òrùjẹ́ léégún jọ́mbọ̀ tí máa tún sàlàyé wọn ṣàlà àwọn tọ́pìkì ó àfá àjẹkù jàkà ọ̀jẹ́ di òrùjẹ́ léégún الله اللهم الهدى والعفاف والغنى اللهم اهدنا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 اللهم اكبر اللهم اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله